salamu bọ orí ìdí tí ọ̀ wá ní ìsìnkáàmù gẹ́gẹ́ bí ìtọ́ fi ti ẹ̀ béèrè ìdólélé ọ̀fọ̀ jáde sí ọmọ ìlọsùn láyé gbẹ́jọ́ lẹ́jọ́ ìdánilókè ìdánilókè ìtọ́jú ni kò lè àyíká mẹ́rin tọ́wọ́ àtàlẹ́ tẹ́lẹ̀ ìgbà tó máa jù তরিকাটা àkíyèsí àti mọ̀hásábà ìmọ̀ ìpínlẹ̀ sọ́yọ̀sọ̀ àti mọ̀hásábà ìmọ̀ fúnlẹ̀ ní punishment mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyẹ́ níbẹ̀ lọ́dọ̀ ẹ̀ṣẹ̀ káàmà ẹni bá wà lè ṣe mẹ́tẹ̀ẹ̀ta tọwọ́lẹ́ àlùwà ni àbọ̀bọ̀ wíìlì kan ni àbọ̀bọ̀ náà ló

لا إله إلا الله ìyáàkà ìyáàkà ìyáàkà tí ẹ tó lọ́wọ́ sọ pé nàbù ìyáàkà táwọn ní ìyáàkà nàbù ìgbé mọ̀kúrú síwájú ìní ìdájọ́ ojú kan tí ò ní dáhùn sí nínú onígbìyànjú ṣe èméjì mọ́ ìwọ ní ìmọ̀ sí ń dẹ́rẹ́ láwí pé ìmọ̀ sí ọ́ nígbà tá à ń sọ wọ́n pé yìí máa sìn ọ́ ọ̀rọ̀ yóò sí ìkún tó nínú èdè àmọ́ ìwọ ìwọ tá a gbé sí báyìí kún ló tún máa ń pé àdínkù bòmí àdínkù ọ̀tún àdínkù òsì àdínkù wájú àdínkù ẹ̀yọ́ náà nìkan láwọn nínú jíjẹ nínú mímu nínú níná nínú lílo nínú ṣíṣe nínú bẹ̀rù nínú ẹkún nínú ẹ̀mí ọjọ́ kọ̀ọ̀kan تعالوا لي مقامة عالية في التصوف ومقام مرموق في العبادة iko toka ni na leo ni kwa mbili bali sisi kama vile tu kile ni ala na wako wana aiko iko ndio wa bolono mola kimu kanibi molo wa eh bali ṣèbí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wá ó ti mọ̀ wípé èèyàn ìṣe bùkátà tó láyé táwọn ìṣe tó tẹ̀lé ìdáná bí àbùkátà tí bùkátà rẹ̀ bí yàtá láyé tẹ̀lé á ṣe ń tẹ̀lé rẹ̀ kí n bà mí lẹ́ kí lè lé sísá kí á pọ̀ tó bá ọ̀tá bá sáré kọjá orí títì táwa tẹsẹ̀ mọ́kó tá a sáré kọjá amáyé táwa tẹsẹ̀ mọ́kọ́tà tá a sáré kọjá. ṣàkíyèsí ó ti pè wá sí àkíyèsí ẹni ọlọ́run bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ ikú ẹni ọlọ́run bá bẹ́ẹ̀ dà láàmú náà ṣe dárí ọmọ ẹjú yẹ ọ̀nà fún àṣẹjọba ọmọ ọdún láyé láyé ní láwùjọ ìbálẹ̀ ó sàyé ó sọ̀rọ̀ gbogbo ní wọ́n ti láyé ó ti rẹ̀ ní sáwọn náà àmọ́ wọn dà mú rẹ̀ ọlọ́wọ́ wà dà mẹ́ kúrò ti sàrẹ̀ káà ní kò sẹ́ni tó kò ní wàhálà nítorí káyé mọ̀ ní jí náà ti ká ìgbé ìkẹ́ náà yẹ dé òkùnkọ́ ìyàwó ìjẹun làwọn òbí ṣẹun lọ́tọ́ wọn fi dọ́là lọ́wọ́ ní ẹgbẹ́ àwọn ráàlì òní àwọn yìí ní ọkọ̀ yìí ní òkú iná ọkọ̀ òjèlè ìta bá pa ìdílé ní báyìí ṣá láì kan náà má lóyún sùn ọjọ́ òkú rẹ̀ ẹgbẹ́ wá ní oṣù kéde yìí ọkọ̀ bàbá ọmọ lọ́wọ́ ẹgbẹ́ wá ní oṣù ọkọ̀ ọmọ lọ́wọ́ ọlọ́run jẹ́ kó wà àwọn ọmọ fẹ́ bá wọn kó ojú gbọ́gbẹ́ lọ. bẹ́ẹ̀ kí n bẹ gbèsè kálẹ̀ ìbílísì kálẹ̀ ó sì wá gbé ìbílísì ká kálẹ̀ ẹnu títí nínú ìdúró àwọn dàbàlá àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí àwọn ni wọ́n wà ní kọ́mpìnì tí wọ́n ń tẹ̀yìn àwọn ẹni ibi lọ́dọ̀ ṣe ìgbàlẹ́yà wọn ní sàkọ́mọ́ yìí. àwọn mẹ́rin wọn bẹ lọ́nà àmàmíyà ànábì ádámù nígbà yẹn àyọ̀dọ̀ sẹ́ni tó bá fẹ́ rìn ọlọ́run tó bá fẹ́ ṣiṣẹ́ láyé láyé lọ́wọ́ ọ̀pọ̀ àti àti àdáwò ó lè wá pẹ̀lú ohun àlámà ó sì lè fa ọ̀tíṣẹ́ ládùúgbò ẹ̀ ọkà tó ń lọ ọ̀tá mi. bọ́n bá ti sáà mú ìrìn àjò náà tiẹ̀ jẹ́ káwọ́ mú mọ̀ tàbá tàbá pàtó ṣùgbọ́n tàbá wà bá tẹ̀ tẹ̀ ṣùgbọ́n ọ̀gá ọmọ wò àlùkò láyé ọ̀kà mi lẹ́nu tí wọ́n ní o. èèyàn rẹ̀ pẹ́ẹ́lí yà wọ́n kọ́ wá tó lẹ́nu àwọn táwọn bá dá sí ìgbà kan lè bíyà pàtí tí wọn ò ní bíyà. àwọn òbí àbíjẹ mi bíyà láti fi tọ́ wa. káàkiri àná máa tó yẹ kó ṣe ń fún yẹn kó yẹn fi lóṣù. ẹgbẹ́ ọlọ́ máa ṣe àti ṣe kí wọ́n á lọ sí ìlú àṣà nù. àwọn ọlọ́yà ẹ̀rù pásítọ̀ ẹ̀rù ọ̀sán yìí ẹ̀rù fa ẹ̀rù mélòó láwàá sí ìlú lákòó ló pẹ́ ẹ̀rù. ọlọ́mọ bá ṣe jẹ́ ìdájọ́ bá ní ọmọ ẹ̀dẹ́tọ̀ bá mú wa ló bá fèlú tí àwọn òbí fèlú ní ìjọba níjọba náà ní ìwà ẹ̀kọ́ ọ̀pọ̀ lójú tí òbí fèlú tó fèlú tó fèlú àwọn báyà wọ̀ ẹ̀sìn ní ẹ̀rọ ìlú ní ìsẹ́lẹ̀sì ọlọ́run ti àbọ̀ ń fọ ọjẹ́ ń fọ ọmọ ń sọ nínú àbọ̀ pé tọ́ bá yẹ lọ́sàn tọ́ bá yẹ lọ́sàn tọ́ bá gba owó tọ́ bá sẹ̀ mọ́ ọ tọ́ba bẹ sọ̀rọ̀ nìkan lẹ́yìn àkọ́kọ́ bẹ sọ̀rọ̀ ìjọba ti yẹ òní tó ma mọ̀nà àtàwà àkọ́kọ́ sọ̀rọ̀ àti ìgbà tó lọ́ka sọ́yìn òun ìbá lọ àkọ́kọ́ tí sì káwọn fi dúró lẹ́yìn mọ̀nà àtàwà. àdìmọ̀ àṣàbà tó. àdìmọ̀ àṣàbà tó. tọ́ba adájọ́ tọ́ba sọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bó ti káwọ́ ọjà rẹ kó o tó sùn èrò mọ́pá lónìí tó òfin 我们。 gbá wẹ̀ ń kí lọ ayé ṣe gbogbo ẹ̀ ẹ̀sìn jẹ́ mọ̀ ní fúnra ń wá ọlọ́run ń wá ń wá ń wá bí bàbá yẹn wá tí yẹn bá tí wọ́n tẹ̀sán kan tí wọ́n sẹ́lẹ̀ kan lórí tẹlifíṣàn tàbí lórí satellite tàbí lórí fóònù tàbí láti táwọn wá táwọn tún rẹ̀ táwọn táwọn chájì táwọn chájì àti tẹlifíṣàn táwọn chájì lọ́wọ́ ébùlá àná gba ọ̀sán kúrò ṣíṣe sí ibi jẹ́jẹ́ wí ibi jẹ́jẹ́ wí lọ nímọ̀ nímọ̀ nímọ̀ bẹ́ẹ̀ yẹn ti lọ tẹ́ pọ̀ yìí ní ìjọba jáde jáde kérésìlá wọ́n yí kó láàyè bẹ́ẹ̀ láyé ṣe lẹ́sẹ̀ láti tó pẹ̀lú sí láwọn ẹ̀ lẹ́rẹ̀ owó lẹ́ láwọn alẹ́ mi yìí ṣe mi yẹ ló ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ wọn gbé oúnjẹ ní èrè báwo ẹgbẹ́ mọ́ ṣe lóòótọ́ ṣé ẹrù tí mẹ́lẹ̀ mo lè dáhùn ẹgbẹ́ mi tàbí ewu gbẹdẹ mi sẹ́ ìrẹ́ bọ́lá mo ṣe wù láti ní wọ́n máa ń jẹun lọ ẹ̀kọ́ tẹ́jọ́ mọ̀ wá lẹ́nu. nígbà kan wòlíì kan abdulrahman asidi. abdulrahman asidi. ọwọ́ àdúrà ọ̀sàdúrà ọkùnrin sẹ́ ọ̀pàṣẹ wòlíì lòun náà tẹ̀lé àbálẹ̀ náà láàyè nílùú wọ́sà nígbà tó wáyà ọwọ́ àti kìkì ọ̀wọ́lẹ́rẹ́ wà bá ti wọnú àwọn èèyàn máa bọ̀ kẹ́rọ wà ní kíkọ́ àbí wọ́n bá ti wà ní ìsìnkú káwọn ọmọ ìkòlè ní dáadáa lónìí. ó là kún tó adúgbò bí sáyé bẹ̀rù. wọ́n ní pàtó wọlé àdúrà ọba jáde ní bẹ̀rù. fàmàlà tòbí rọ́dúnì yàrá sí. lọ wọ́n bá ṣiṣẹ́ ilé kí ẹ bá yóò tó sùn wọn àwọn àna ọgbà òkàṣì ìlànà bàbá ní káàkiri ìgboro náà ọ̀dà bàbá wo àwọn òsì ọlọ́run ni o torí عليكم ط ب ا و ل ك ولكم و ك Yeah. ni ratibu bẹ lọ atibu bẹ lọ su ọkan kọsẹ yẹ ọkan kọsẹ yẹ ọyẹ mi ka mun ọya. fakultu lahu ẹna mọkọ muka. n yẹ kiri si lẹ́yìn ọlọ àti ọlẹ kàwé àwọn mi lò mẹ́ta mẹ́ta òun òun tó tó ti fẹ àwọn tí ó tó kọ́ wọn ta pẹ̀lú ẹ̀ àwọn ṣàyàtì ń bẹ́ẹ̀ àwọn àyà yìí ń bẹ́ẹ̀ àwọn ṣàyàtì tí ó ṣàyẹ̀dá àwọn àyà yìí tí ó ṣe rí kò síbi tí ìyá wà ní kò sí kápá akọ́lọ́ wà ní ọ̀nà ìgbà. àkúrẹ́tù làwọn wẹ́n nà mọ̀ bá lùkà. afárá máa ń wá sọ fún ẹ nínú ìkọlẹ́ ẹ ẹ kúkú lè ní gbé lẹ́yìn títí títí ó fi yàtọ̀ sí tiwọn báyìí. bọ́ọ̀lù àlẹ́ sàlí màkàmù あの Saulo. Quando?

istiqama. Olmaz o demek ki. Tabi oturun istiqama. O kótó ti wá ní àkọ́kọ́ fọ́ọ̀mù rẹ̀ tó láwọn ti kàwé táwọn bá ṣe yọ̀ọ́sẹ̀ náà kẹ́lẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ kí wọ́n á mà tó ti wá dé àṣẹ kí ni wọ́n mọ̀ tó wá dé àṣẹ ẹ̀rọ àbẹ̀rẹ̀ wọn wá dé àwọn aláwájà àkọ́kọ́ làwọn kàn án ó ní ọ̀pọ̀ ọ̀ma yìí wá dé àkọ́kọ́ oṣù máa yẹ ara rẹ̀ ẹ̀yìn ní sùn káwọn ní bá kọ́ ara yẹ àwọn obìnrin dá lórí yìí wọ́n fẹ́ kọ́ ọmọ yìí ẹ̀rọ gba fifty thousand má sọ wọn lẹ́nu mi ẹ̀rọ gba fifty thousand ẹ̀rọ gba ten thousand ẹ̀rọ gba twenty thousand nípa ṣe dáhùn kì í wọ́n kì í lórí wọ́n tẹ́ fún yín abẹ́tẹ̀ wọ́n ìwà mọ́kó kọjá lórí wọ́n wù ẹ̀ ṣùgbọ́n náà tóbi olówó kan. 妈，你说我怎么去了？我跟郭月他们走了。 Sexual. el pa rẹ̀ láàrin àwọn oṣù lọ́lájọ́ kan wá kàn fún lóye àwọn ọba lójú ẹ̀ lọ́dún ọba lójú ẹ̀ lọ́dún yọ̀ fún. Kúrúnà Rashid Alẹ́ Ìbáhárì. Nígbà tó sọ mẹ́rin àkọ́kọ́ ní kíkọ́ àlá

wọ́n sàlámà sí ọlọ́run dà ní owó ní kókó wọn ní àlọ́lá báyìí oṣù yàtà oṣù gbà ọ̀sà o kúndínlọ́ọ̀fẹ́ òun tó gbé ní o òun sọ̀rọ̀ ní o.